الرحمن الرحيم <clears throat> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها الأخوة قد قد كان a sọ fún wa wípé a ṣùgbọ́n ká tó bọ̀ náà ọ̀rọ̀ náà ọmọ dáa ká bẹ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala fún àwọn oore ńláńlá tí ń bẹ láwọn ọjọ́ tá a wà nínú ẹ̀yìn sí pé kọ́lọ́run ọba kó fún ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn oore ńláńlá tó wà ní ọjọ́ yìí òun náà ni kí ọlọ́run ọba kó fi gbogbo wa ṣe kòǹgẹ́ kó fi wá ṣe déédéé òru Laylatul Qadr kọ́dẹ̀ sì wá nìkan nínú àwọn tí wọ́n ṣàdúrà dáadáa tí wọ́n yẹn náà fìlì dáadáa tí wọ́n sì ṣe ìràwọ̀ ràtì àbí ìràwọ̀ dáadáa sí ọlọ́wọ̀n ọba wa subhanahu wa ta'ala bákan náà tún bẹ lọ́wọ́n ọba fún gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe ẹ̀ǹtì káàfù lọ́wọ́ yálà a rí nínú wọn tọ́lọ́wọ́n ọba ṣe nírọ̀rùn fún láti lọ sí ní àyè tó lọ́lá jù nínú àwọn àyè tí ń bẹ lórí ilẹ̀ onírin ní Mẹ́kà Mẹ́dínà àti al tàbí àti ẹ̀rí nínú wa tí ò lágbára láti lọ sáàyè tó lọ́lá yìí hmm ṣùgbọ́n òun náà sáǹtẹ̀ ìtìkáàfù níbi tí ọlọ́run bá ṣe nírọ̀rùn fún sí nílùú ẹ̀ lọ́wọ́ ni ìlú ẹ̀ lọ́wọ́ ni àbí fáwọn méjèèjì ibi kọ́ ọlọ́run ọba gba ìjọsìn wọn lọ́wọ́ wọn ó sì gba ìfararalẹ̀ náà kó gba lẹ́sìn fún wọn kó gba ìtẹríba àti ìwá ìsúnmọ́ ọlọ́run ọba àti wíwá ìyọ́nú rẹ̀ tí wọ́n wá tí wọ́n fi wọn lọ ta wọ́n fi lọ takú sí ilé ọlọ́run ọba ọlọ́run ọba kó fi lé kálukú wọn lọ́wọ́ bákan náà a tún sọ fún gbogbo olùgbọ́ wa alápọ̀nlé pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń ṣe àtìkáàfù lọ́wọ́ tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ báyìí àti gbogbo àwa aláwẹ̀ pé ká má gbàgbé àti máa ṣàdúrà fún orílẹ̀-èdè tá a wà yìí ìdíkẹ́ ọlọ́run ọba kó mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì kó mú dúró dáadáa àti pé kí ọlọ́run ọba kó gbé yìí fún àwa mùsùlùmí nínú orílẹ̀-èdè yìí kó sì gbé kọfà àti islam kọfà sókè dáadáa sí ìjọba bákan náà gbogbo ẹ̀tọ́ tí àwa mùsùlùmí tí wọ́n ti gbà lọ́wọ́ wa tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tí gbogbo ayé náà sì mọ̀ pé ẹ̀tọ́ wa ni tí wọ́n gbà lọ́wọ́ wa àwa ń bẹ ọlọ́run ọba kó dá gbogbo ẹ̀tọ́ wa padà wá fún wa. nípasẹ̀ ìrọ̀rùn ní ọ̀nà ìrọ̀rùn ní ọ̀nà tí ò ní wàhálà nínú kọ́ ọlọ́run ọba kó padà wá fún wa orílẹ̀-èdè yìí ọlọ́run ọba kan má jẹ́ kó bàjẹ́ àwọn tí wọ́n lẹ̀ ń darí ẹ̀ ọlọ́run ọba kọ́kọ́ wọn máa ṣe o àwọn nǹkan tá a ti gbáyé rọrùn nílùú wa yìí àti gbogbo ìlú mùsùlùmí ayé ọlọ́run ọba kó sí rọrùn fún wa naam ọlọ́run ọba sọ nínú suratul baqara aya 187 Quran chapter 2 verse 187 ọlọ́run ọba sọ pé ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها And do not have sexual relations with them, your wife, while you are in intikaf, that is confining. Ọlọ́run bá gbé kalẹ̀ nínú Suratul Baqara pé ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn ẹ kò gbọ́dọ̀ súnmọ́ àwọn obìnrin bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin wọn gbọ́dọ̀ súnmọ́ àwọn ọkùnrin wọn náà. Hmm lákòókò gbà wo lè wọ̀ wípé. wà á tún ákifuna fil masajid. ní àkókò ìgbà tẹ́ bá ń ṣe ẹ̀tìkáàfù lọ́wọ́ nínú mọ́sálásí hmm. ẹ kò gbọ́dọ̀ débẹ̀ ìwọ ní kẹ́ fi ara kan yàwó yín ìwọ ní kẹ́ fi ara kan kọ yín tẹ́ ẹ bá ti ń ṣe hmm. ẹ̀tìkáàfù hmm. onímọ̀jẹ̀mú tí wọ́n bá ń ṣe ẹ̀tìkáàfù lọ́wọ́ nìkan náà nìkan ìjẹ́kìn èèwọ̀ ọlọ́run agbèkalẹ̀ pé fil masajid nílé ọlọ́run ọba ní kíni kò pé lil masajid kò pé fún ilé ọlọ́run ẹni pé àwátà ń ṣe ẹ́tìkáàfù lọ́wọ́ nínú masalasi a ṣe fún masalasi tààlà ń ṣe fún jama ọlọ́run ọba mm. eléyìí a máa gbọ́ yé nínú àwọn àyà mi ti bá ń bọ̀ lẹ́yìn fún wa àtàwọn evidence mi àtàwọn ọ̀rọ̀ mi tàbá ń gbé kalẹ̀ eléyìí ni àyà tí ń júwe wípé a máa ń ṣe ẹ̀ǹtìkáf láwàwò láwàwò ó sì fi wà pé ibi táàtì máa ṣe níbo ni mọ́sálásí hmm. bẹ́ẹ̀ ni ìtì ọ̀pẹ̀ ní ẹ̀ǹtìkáf ẹ̀ǹtìkáf a máa ń ṣe fẹ́ǹtàǹsìn mọ́tò hmm. wá jẹ́ sí pé ẹ̀ǹtìkáf yìí a máa ń ṣe fẹ́ǹtàǹsìn ẹ̀ǹtìkáf yìí ọwá ń bẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ̀ bákan hmm. náà torí pé àwọn ẹ̀mẹ́ àwọn náà ń jọ́sìn hmm. wọ́n sì ń sin nǹkan ń bọ̀ wá jẹ́ pé ẹ̀tìkáàfẹ́ ẹ̀tìkáàfẹ́ ìdílé arúgbáwá ni ṣùgbọ́n yorùbá ẹ̀ ni pé ìfa ìtakú ti ọlọ́run ọba hmm. ìtakú sí mọ́sálásí títakú hmm. sí mọ́sálásí títakú eh, sí mọ́sálásí kéèyàn ó fi dìmọ́ masalasi kọ́ pàgọ́ sí masalasi kọ́ mọ́ kó mọ́. itikaf eh. means confining oneself in the mosque for prayers and invocations leaving the worldly activities bẹ́ẹ̀ ni ká máa wá takú sí nǹkan lọ́rùn hmm. àbí ká máa takú sí ibì kan hmm. bó ti wà lọ́dọ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ àwọn kèfèrí hmm. torí wípé ẹ̀tìkáf títakú sí ààyè kan a máa fi ṣe ìjọsìn fún ẹni tàǹsìn àwa mùsùlùmí náà lẹ́ni tàǹsìn òun náà ni ọlọ́run ọba àwọn kèfèrè náà ni tí wọ́n ń sìn náà ni tí wọ́n ń sìn hmm. òun ló kọ́ rere ń tiẹ̀ tó hmm. nípa báyìí ọ̀rọ̀ tá a wá wì yí pé àwọn kèfèrè náà máa ń ṣe yáàtì káàp hmm. ẹ̀rí ẹ̀ wá nù alukur'anul karim ó sì wà nù súnà ntọ́sẹ̀lẹ̀ sí anábìwá Ibrahim gbogbo àná ma anábìwá Ibrahim wọ́n máa pè ní lọ́dọ̀ àwọn kan wípé òní bàbá ìgbàgbọ́ tó ọlọ́lọ́ ma gbólóhùn yẹn hmm. sọlọ nínú sẹ̀rí àtiwá yóò lọ náà tàbá ní bàbá àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ àwọn yíyan nǹkan pè yẹn ní bàbá àgbàgbọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí a nílò kawa ẹ̀rí fún hmm. evidence fún anábíwá Ibrahim aleyhisselam ọba àwọn tọ́ba láyé àwọn bàbá rẹ̀ àtàwọn ìran rẹ̀ hmm. ọba àwọn láwọn náà pé wọ́n ń ṣe yàtìkà hmm. àwọn àrán anábí Ibrahim aleyhisselatu wasalam gbogbo wa náà ti mọ̀ pé ni wọ́n àbí ẹni Islam sẹ́lẹ́bọ ni wọ́n ìyẹn fi yọ pé fún fún ọ̀n bẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ náà náà ni pé kí wọ́n takú sí ààyè kan hmm. tí olúwa wọn wà hmm. kí wọ́n takú sí ààyè kan tí wọ́n gbà pé olúwa àwọn ìlú àwọn takú sí lọ́rùn hmm. ọlọ́run ọba jẹ́rìí sílẹ̀ sọ́tọ̀ náà bíi àyà fifty one fifty five fifty one to fifty five ọlọ́run ọba sọ pé. walaqad atayna ibrahima rushdahu min qablu wa kunna bihi alimi. ọlọ́run ọba ni a ti fún Ibrahim a ti fún ní ìmọ̀ náà tiẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti fún àwa sì mọ̀ wípé ẹni tí ó jẹ ni ọlọ́run ọba tí ó jẹ anábì mi lọ́jẹ́ ni yóò jẹ lọ́jẹ́ ká fún nímọ̀ náà ti wá. ìkọ́lá lé àbí wa qawmihi. mo wá sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ kí ló sọ fún wa. ma hadhihi tamatilu allati antum laha akifun ó ní kí ni èwo ní àwọn òrìṣà wọ̀nyí àwọn eré wọn wọ̀nyí tọ́jọ́ sí pé ẹ̀yin takú ti lọ́rùn hmm. antum laha antum laha akifun. ìfọ̀nfẹ́ mú jáde bẹ̀rẹ̀ pé ọlọ́run bá gbé kalẹ̀ pé antum alẹ́tì ẹ̀ǹtùn tó yẹ pé ẹ̀yin ìwọ̀n wọ̀nyí làhá ákì fúnà ẹ̀yìn takú tì lọ́rùn ṣùgbọ́n àwọn àǹtí à ń takú sí mọ́sálásí ni tó yẹ pé ọlọ́run gbé kalẹ̀ sí mọ́sálásí pé wà ń tún ákì fúnà sí lọ́wọ́ àmì ní bíbáyìí làhá yẹn ni pé títakú tí wọ́n takú sí ààyè yẹn ta ni wọ́n ṣe é fún òrìṣà rẹ̀ mm. títakú táwa takú sí masalasi ta la ṣe é fún ọlọ́run àwọn ò ṣe fún ààyè yẹn ah. tó ńgbà tá nàbí Ibrahim bí wọn lè rojú kwẹsàn sí wọn àwọn náà dáhùn kílẹ̀ kílẹ̀ rí wọn sí àpótí ń béèrè ni pé kí ni tó ṣe fi ń sìn kábàá kí ni evidence mm. wọn lè evidence kí ni evidence wọn. قالوا وجدنا آباءنا لها عابدين wọ́n ní ah, àwọn ọ̀lẹ́rí kankan àti rítú àní nǹkan kan táwẹ̀ wájú wọ Ibrahim lónìí ṣùgbọ́n nǹkan kan náà láwẹ̀ fún ọ àti rí pé màtá dáyé àbá bàbá wa táwọn náà ń takú ti òrìṣà lọ́rùn àtẹ̀rí lọ́rùn mm-hmm. àwọn bàbá wa ń sísun pàtàn fún wa bàbá tàwọn náà àwọn náà ń ṣe bẹ́ẹ̀ àwọn bàbá wa tó ní bàbá tàwọn náà pàtàn fáwọn náà pé bàbá tó tún bí àwọn náà ìtí ṣe nìyẹn evidence nìyẹn ẹ̀rí tí wọ́n lò. kọlu wàjádìna. kọlu wàjádìna àbá àná làhà àbìdì. àánú ìbúrẹ́mi wá fún ọ lẹ́sìn. عليه الصلاة والسلام. قال: لقد kuntum أنتم wa في fi dalalin ní pàápàá mo ti mọ̀ pé ẹ̀yin wọn àwọn ẹ̀yà àti bàbá yín àtàwọn bàbá tó bí bàbá yín ẹ ti sọnù ní ìsọnù tó jẹ́ sí pé ó ti sọnù tán kò lè mọ̀nà mọ́ láéláé ìbéèrè mẹ́mbẹ̀ yẹn ó ní bàbá yín àti gbogbo àwọn bàbá yín tí mm. àwọn bàbá tiẹ̀ ní òsínbẹ́ ọwà ń bẹ. pé tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ bàbá mi àbíyá mi ọwọ́ bẹ̀. tá a bá ń sọ̀rọ̀ pọ̀ hmm. ọ̀rọ̀ bàbá àti ìyá ọwọ́ bẹ̀. Hmm. bá wọn gbé pẹ̀lú dáadáa hmm. ṣùgbọ́n tó bá náà lọ́sọ yẹn làkọ́dí kúntùm. làkọ́dí kúntùm àǹtùm wà ábà òkun fi bọ̀lá ní múbi. àmọ́ àwọn ibà ń sẹ́yìn fúngbà tó ti sọ̀rọ̀ tí wọ́n báyìí pé ẹ ti sọnù tán ọyẹ kí wọ́n wá máa mú ẹ́fídẹ́ǹsì ká ní bẹ́ẹ̀ lẹ́fídẹ́ǹsì mi àtọ̀sí ti bàbá wọn tó ń sọ lẹ́sìn. wọn ò rí wá kí ni ẹ tó wí. kọ́ọ̀lù أجئتنا بالحق أم أنت من اللاعبين àròpé Ibrahim àti bọ́n sára dà mú rògbọ́n sára dà ní àṣódùdù wáyé tó ń sọ bóyá ọ̀hún ń jókì ń tẹ́fẹ̀ ń ọ̀n bá wa sáwọ́ ìwà lọ́wọ́ ni ẹ̀yìn gbà tí wọn ò rí ibi tí wọ́n yà sí ibi tí wọ́n pẹ̀ sínú eléyìí ó fi wáyé pé wọ́n pe ẹ́ ti ká ní ìjọsìn àyà yìí ó fi yà pé wọ́n pe ẹ́ ti ká àwọn ẹlẹ́bọ̀ọ́ wọ́n pè ní ìjọ kí ni bọ̀dá tó lẹ́rìí ẹ̀ inú àyàtà kan náà ni hmm. nígbà tó sọ wípé ما هذه التماثيل التي أنتم, أنتم لها عاكفون وأنتم لها عاكفون tẹ́yìn tẹ́yìn sí ẹ̀tìkáàfù ní ìdíòta hmm. kí ní a fi dá lóhùn kọlu wà jáde náà àbá àna láha àábìdín kí ni wọ́n pè àábìdín hmm. wọ́n láwọn bá àwọn bàbá àwọn pé wọ́n sìn àtún wá gbọ́ yí síwájú sí bàbá yá wípé ìjọsìn táǹpẹ̀ náà ti káàfẹ́ kí ṣe ìjọsìn lásán ìjọsìn tó tó gbópọn ni tó nípa ni àtúnbọ̀ ní àyà nípa ni nàám nípa báyìí nínú ọ̀rọ̀ tí anábíwá Ibrahim alayhisalaam tó fi ju ìbéèrè táwọn kèfèrí ó ní antum laha àkìfún làhá àkìfún eléyìí àwọn afáàní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò yìí dáadáa làhá àkìfún naam hmm. a rí i pé ìpìlẹ̀ ni pé àkìfún làhá hmm. gbogbo nǹkan tó bá tẹ̀ tẹ̀lé bá wọn fi ẹ̀ẹ̀sìn kankan mìíràn ju àwọn òrìṣà lọ ẹ̀ẹ̀sì ṣe é ti káàfù yẹn ti káàfù yìí ẹ̀ẹ̀sì fẹ́ni kankan àyàfi fún kẹ́ni pàápàá sí lọ láàmù tó wà ń bi làhá yẹn hmm. ó fi wá yí pé gbogbo tí wọ́n pè ní àtìkáàfù tí wọ́n ń ṣe ìtakú ti òrìṣà lọ́rùn tí wọ́n ń ṣe wọn ò sí fẹ́ lómi àti kẹ́ni. ànábì Ibrahim alayhi salatu wa salam nínú sọ́ọ̀tù ṣàárà àti sinai tó sẹ́yìn seventy one ọlọ́run wá jẹ́rìí sí pé láàrin yìí á gbọ́ bí ó ṣe gbé kalẹ̀ láti mọ̀ pé mímọ ṣe ń tìkáàf kìí sàwárà dálẹ̀ kìí sọ̀dọ̀ àwa mùsùlùmí nìkan lọ́wà wọ́n bẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ á sì gbọ́ padà pé ta lọ́wọ́ ní rẹ̀ lọ́ba yà mm-hmm. mm-hmm. nàám ọlọ́run bá sọ sọ́dọ̀ tó ṣọ́ àwọn àyà fifty nine to seventy ọlọ́run sọ pé watlu alayhim naba'a Ibrahim. ọlọ́run bá ní wa ìròyìn àti ìyàwó gbọ́ tí ò ní gbàgbé ká ìtàn ìròyìn ànábì Ibrahim ká fún wọn. إذ قال لأبيه وقومه ما تعبدون أو أبي أو باباري أبي باباري أتامو يا ليلي بي ما تعبدون كلن سن أنا بدي ما نتن سن كيلو بي أي ولوس لون نتن سن بلوة سول سول لاgbára أبي لاgbára ها ma ta abudu tẹ̀ ń kiloko yìí kí ló kọ ẹ̀ kí ló kọ ẹ̀ yá mọ̀. wọ́n náà wọ́n dáhùn pé kọ́ọ̀lù. kọ́ọ̀lù kọ́ọ̀lù kò ló náà nìyẹn wọ́n ní kí lọ́lọ́run àwọn kí lẹ́ ń bóyá ọkọ̀ àkójọ ni hmm. tó jẹ́ pípé nǹkan tó wọnú ẹ̀ pọ̀ hmm. wọn tún wá mú wá ní singular wọ́n tún ní àsùnà mẹ́ ẹni pé àwọn táwọn ìsìn olórúkọ. Hmm, Àlọ́ Ibrahim ní kí wọ́n ṣe wọ́n fún un ní definition ọlọ́run ọba wọn hmm. ṣùgbọ́n wọ́n lè fún ẹni wọ́n lè fún ní definition wọ́n sọ̀rọ̀ pé náà abúdú ọ̀rọ̀ náà abúdú àsùnámá ẹni tá à ń sìn olórúkọ ṣùgbọ́n hmm. tá a lè pè náà ní òrìṣà eh, ìwọ náà sábà ní òrìṣà lọ́lọ́run rẹ̀ òrìṣà èwo bẹ̀ o hmm. tí a bá wà mùsùlùmí ta lọ́lọ́run ọba rẹ̀ Allah wọn ò ní máa pé ọlọ́run èwo ń bẹ̀ ṣùgbọ́n olórìṣà ní ìsìn òun ṣẹ̀ṣẹ̀ bílẹ̀ pé òrìṣà owó ń tiẹ̀ o ẹni pé ọlọ́run òrìṣà àwọn tí ń sìn ọ̀pọ̀ dáadáa náà wọ́n fi dá àlọ́ Ibrahim lè kọ́ ọdún náà. ọlù náà àbúdó àsìnámà. wọ́n ní àwọn ń sin àwọn òrìṣà táwọn ń sìn tí ò lórí mm. nàbọ́lù àní kù nídìí àwọn ṣe ẹ̀tìkáàfù ní ọ̀dọ̀ ẹ̀ ọ̀nàbọ́lù láhá àjìrì ah, láàrin yìí tabawo yìí sí àgbékalẹ̀ ọlọ́run ọba ń bì lọ pé tàn náà Ibrahim náà tàn lákọ̀ọ́kọ́ òun náà lé iná mm. níbí báyìí wọ́n sọ ẹ̀tìkáàfù wọ́n rárá sí lẹ́sà yìí pé ó ju ìjọsìn lásán lọ mm. bó ló ti wáyé nígbà tí Ibrahim sọ fún wọn pé mọ́tà àbòdùn kílẹ̀ ń sìn kọ́ọ́lù wọ́n sọ pé ní abúdó àsìnáàmán à ń àwọn òòsàn tàbí ìjọsìn yẹn wọn wáyé ní kinní kan tún wà táwọn tó máa ṣe tó tún jẹ pé ìjọsìn ló náà ṣùgbọ́n ẹ̀dọ̀ kí ìjọsìn àfàànà rọ́ọ̀lù láhá àtúmọ̀ mm, ń ṣe ìjọsìn kan tó tún ju ìjọsìn lásán lọ táwọn ìpè mm. ní ẹ̀ẹ́tìkà àbá ń ṣe fún àwọn òòṣà eléyìí ó fi wáyé pé ẹ̀ẹ́tìkà ó ti ń bẹ ṣáájú ibrahim ẹ̀yìn náà ṣe máa jágbọ́n ànábì ibrahim alayhi salatu wa salam ẹjẹ́ àtúntò kalẹ̀ wálẹ̀ hmm. ẹjẹ́ àpàdà sọ́dọ̀ àwọn ọmọ ìsírẹ́lì lábàá láwọn musa àti ànábì wa harun alayhi salatu wa salam ya ni ẹ̀ ti káàfù sẹ́lẹ̀ lọ́dọ̀ na náà àwọn náà hmm, hmm. láwọn ẹlẹ́bọ wọn ẹlẹ́bọ ọmọ hmm. Ísírẹ́lì hmm. àwọn ìjọ ànábì Mùsá àìsàràtò sàlám tí wọ́n ṣẹbọ ẹ̀tìkáàfù hmm. wọ́n ṣe ẹ̀tìkáàfù ẹlẹ́bọ ìyẹn ní kí a lè máa pé ẹ̀tìkáàfù ẹlẹ́bọ ń bẹ ẹ̀tìkáàfù onítàwíìdù sí kí ni ó ti wà gbogbo ẹgbẹ́ agbọ́dọ̀ máa là tá a bá ń sọ pé mo fẹ́ ṣe ẹ̀tìkà mo fẹ́ ṣe ẹ̀tìkáàfù mọ́sálásí sọ bẹ́ẹ̀ mo fẹ́ ṣe ẹ̀tìkáàfù nínú mọ́sálásí tó bá ti nínú mọ́sálásí ló ti yá pé tó onítàwíìdù lọ fẹ́ ṣe naam so anábì musa alayhi salatu wa salam àti harun ẹ méjì tún ní alukurani ìgbà méjì la fẹ́ rí nínú alukurani tí ìgbà méjì lọ ṣẹlẹ̀ sí anábì wa musa alayhi salatu wa salam àti anábì wa harun alayhi salatu wa salam ìkan kọ́kọ́ ṣẹlẹ̀ sí anábì harun tí musa ò sí ní tí anábì musa ò sí kíni tí ó sì ní eh, eléyìí ẹ jẹ́ ká lọ wo quran sọ́tọ̀ ayah eighty títí dé ninety one léhùn ẹ̀ẹ́rì eh, ń bẹ̀ ọlọ́run ọba sọ pé. فأخرج لهم عجلا جسدا له خوار. sáàmì ní yóò wá gbé ó gbé òrìṣà jáde fún wa mọ́ wulẹ̀ tí mo ẹ̀ pé ògìdì ń gbé màálù kò ní ìdí mm. òrìṣà mm. ó gbé kí ni òrìṣà jáde fún wa mm. tóríṣà náà sì ń fọ̀n sọmọ pọ́ sìn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbúrò àwọn ẹ̀gbọ́n ọ̀sìn náà hmm. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀ ni ẹjọ́ ọmọ ìyá hmm. ẹ̀gbọ́n eléyìí ju ọ̀sìn ọ̀sìn òun èyí ju kékeré báyìí lọ ẹjọ́ ọmọ sọ̀rọ̀ ẹlòmíwà ń gbọ́ rí kinní kan tí wọ́n mọ kalẹ̀ bí èrè tí wọ́n ń sọ̀rọ̀ yóò ti àgbàpọ̀ lọ́wọ́ ọba ìṣẹ́ hmm. èrè ń sọ̀rọ̀ lọ́gbàgbọ́ ah, ah. èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ nǹkan èèyàn nínú ọ̀sìn náà yọ́ máa dún sunsun sunsun sunsun sunsun hmm. lásán ẹ̀ẹ́dẹ́gbọ̀n tí ó mú dáadáa tó nípa báyìí sáàmì ní yìí ó gbé ọ̀sìn ọ̀sìn nǹkan jáde fún wa òòtà kan tí ń fọhùn làwùkù wá. làwùkù wá. fọkọlù. fọkọlù hàzà ìlàhùkùn wa ilahu Mùsà fanasi. gbogbo àwọn èèyàn rẹ̀ gbogbo àwọn kì àwọn bani àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wà níbẹ̀ ní wọ́n bá rí bí ee kíní kan rí ọlọ́run ti dé wọ́n ní hàzà ìlàhùkùn ilé ìlú ló wà yín o. wa ìlàhù Mùsà fanasi. àti ah, ìlú wa yín nìkan òun náà ló lù wa Mùsà náà. Ah, ah. wọn ò dákọ Haruna torí Haruna wà ń bẹ. Hmm. wọ́n ní fàánáàsì Musa gbàgbé ọgbàgbé hmm. ó ti gbàgbé pé ọlọ́run ni hmm. subhanallah eh. àtẹ̀wò méjì máa kà mẹ́fẹ́ ìdíkan yàrá lọ lábẹ́nu bẹ́ẹ̀ ni pé ó fún wa lórí ìsà tí ń sọ̀rọ̀ tí ń kùn tí ń dún kò wá rò gan ọlọ́run ọba pé kì í ṣe pọ̀rọ̀ ìpìlẹ̀ ó ń hu kò wá rò ó ń hu gan ó lè sunkún ó lè ó mọ̀ pé kọ́ sọ̀rọ̀ kò kílẹ̀ àkẹ́gbọ́ dáadáa ẹ̀ lórí ọlọ́run àwọn rèé so ibi tá a wá wò ń bẹ̀ tá a fẹ́ lò ní pé afala yàrá afala yarawna alla yarji'u ilayhim qawlan wala yamliku lahum darran wala naf'a. táà fún ọsọ fún yín pé kò sọ̀rọ̀ kò wá lọ lọ́wọ́ bá pè náà lọ́wọ́ àbí afala yarawna tí wọ́n rí ní kí alla yarji'u ilayhim qawlan kò ní qawlu lọ́dọ̀ ìgbàpè ní qawlu ní tí ètè méjèèjì bá jẹra wọn mm. tọrọ jáde ah, ah, Mm, mm, mm. bí ẹlẹ́dẹ̀ bí ẹlẹ́dẹ̀ ti ń dùn ọlọ́run ẹlẹ́dẹ̀ tí wọ́n wàlá yamliku lahum darran wàlá naf'a. ẹ wọn kí o lè fi wọn láǹfààní kò sì lè fi wọn síta kàtà. walaqad qala lahum Harun min qablu ah, ah, ya qawm. haruna sọ fún ẹgbẹ́ yìí èèyàn wọn wọ̀nyí. innama futintum bihi. ẹ kàn rí fìtínà kékeré pẹ̀lú tí ń sọ̀rọ̀ lásán ni wọn. wa inna rabbakumur rahman. ọba sẹ́yìn ọmọ sìn tọ́jọ́ bá yín orúkọ rẹ̀ olókọ́ tá à ń pè kí lórúkọ rẹ̀ arrahman. فاتبعوني واطيعوا أمري ẹ tẹ̀lé tí mo ń sọ o kẹ́ ẹ sì fọ́lọ̀ àṣẹ tí mo ń sọ fún yín kí wọ́n ní àti fún léṣe kọ́ قالوا لن نبرح عليه عاكفين حتى wọ́n láwọn ṣe é ti káàfù wọ́n láwọn máa ṣe é ti káàfù lọ́dọ̀ sí òun táwọn ah, ah. Hmm. torí pé ti káàfù bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì wọ́n á ní àwọn òní kú ń bẹ̀ àwọn máa ń sin ní pẹ̀lú ẹ̀ ti káàfù gidi tààrà hatta yarji'a ilayna Musa. ọ̀tí tí Musa fi padà wálé hmm. nígbà Musa bá dé àtún ànátán fún pẹ̀lú hmm. ẹ̀bùn tí wọ́n lé rí lẹ̀ ni pé kó ní jẹ́ bẹ́ẹ̀ ìwà arúnà àwọn ẹ̀sìn lọ́nà wọ́n ti ẹ̀ ti káàf àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ náà ti ẹ̀ ti káàf ayé kéjì tí wọ́n ti ẹ̀ ti káàf àwọn àgbọ̀dọ̀ lọ́la insha Allah ta'ala àti pé àwọn àwọn àwọn olú ní ìtìkáàfù gan ní pẹ̀lú àti bá lọ́dọ̀ ẹlẹ́bọ̀ báyìí ní sáwọn ní dálẹ̀ àbí àwa mùsùlùmí dá ní àìtìkáàfù hmm. tabaláwa mùsùlùmí kì í sáwọn mùsùlùmí tòní nìkan àti hmm, hmm. mùsùlùmí tànà mùsùlùmí tànàbí ádámù ṣùgbọ́n àwọn gbogbo àwọn ànábì ọlọ́run kí lórúkọ wọn mùsùlùmí gbogbo àwọn tó fọ́ọ̀lù wọn kí lórúkọ wọn mùsùlùmí tó eh, nípa báyìí tó bá lọ́la àmọ̀tẹ́sọ̀lọ́ ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته